àwọn tó kọ́mẹ̀ntì pọ̀ kọ́mẹ̀ntì pọ̀ kọ́mẹ̀ntì pọ̀ wow that's good. Bluetooth mode. ẹ kò sí wàhálà eh, just call. Yorùbá o ọmọ ojú àsìkò tó láti ṣera wa lóṣù ọgbọ̀n. Yorùbá. Yorùbá. Yorùbá o. Ọmọ Olúwa sì gbọ́dọ̀ láti ṣera wa lóṣù ọ̀pọ̀. Yorùbá. Yorùbá. Ẹ máa bá wa pín, ẹ máa bá wa pín ọ̀rọ̀ ti lójú ẹ̀ lójú ẹ̀ information wà fún yín. Yorùbá o ọmọ ọdún àsìkòtò láti ṣera wa lọ́ṣọ̀wọ́ Yorùbá. Bí a bá ń dòyìn, àrùn tí èèyàn lọ́la. Bí ọjọ́ kan lákòókò yóò máa kọ lẹ́yìn ẹni ọmọ ẹni ṣe rere aṣọ pé ẹni ṣe káàkábàámọ̀ dandan ní Yorùbá. Yorùbá Yorùbá. ọ̀pọ̀ ojú àsìkò tó láti ṣe ra wa lóṣù lọ́wọ́. àṣà kò padà wálé. máa fi kọjá ní ilẹ̀ máa fi ilẹ̀ máa mo kí gbogbo ẹ̀yin ọmọ Oòduà tòótọ́ gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa nílé lóko lẹ́yìn odi mo kí yín pé ẹ kú ojúmọ́ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ o ẹ̀dẹ̀ kalẹ̀ níbikíbi tí ẹ ti ń gbọ́ wa káàkiri àgbáyé gbogbo yín ni mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa ọlásùnkànmí ojú àwo yétúndé adé ismail aramat gbogbo yín ni mo kí o ah, mo kí saheed kọlápọ̀ fẹ́mi mood. Eh mo kí yusuf kazeem saheed kọ́lápọ̀ tósìn adélọ́wọ̀ tán olúwatóbi akínyẹmí simon adébísí wẹ̀yìnṣe thompson àrólé oòdùà adédìméjì ọbágùnlú ẹ̀gbọ́n tèmi gidi gan olùṣọ̀gá ẹni ọlá èèyàn mi pàtàkì kò ní bàjẹ́ fún ẹ rọ́lọ́ta ń pa ọ̀tẹ́bọlákù gbogbo yín mo kí o chris ayọ̀délé gbogbo yín ni mo kí ọlásùnkàn mi gbogbo yín bẹ́ẹ̀ ló mọ̀ sí ẹ̀fẹ́ dárúkọ ẹ wo ọ̀rọ̀ wà tí mo fẹ́ sọ lẹ́ni mo bọ̀ ó pẹ́ bóyá. Ìjà kò ní jà kó pẹ́ bóyá. Ìjà kò ní jà kó pẹ́ bóyá. Ẹni ṣe èrè ajá yé pẹ́ o. Ìjà kò ní jà kó pẹ́ bóyá. Àwọn òṣìkà pẹ́ o. ìkà àpò níkà kó pẹ́ bóyá. àmọ́ kó pẹ́ bóyá. ìkà àpò níkà kó pẹ́ bóyá. bó pẹ́ bóyá o. ìkà àpò níkà kó pẹ́ bóyá. a kì í wà ẹ jẹ́ kí a má waste time o ọjà quantum ká bẹ̀rẹ̀ ètò lẹ́kùnrẹ́rẹ́ jàre because hmm, ènìyàn bá ro dídùn ìfọ̀n àhọ ara kun egun ni ẹja kwantẹ́mù wa ká bẹ̀rẹ̀. lágbo ẹ bá yìí tí ì pè wọ ẹ dá mu. antẹ́mù wa kábẹ̀rẹ̀ sí ẹ má ì tí ì pè gbogbo tabẹ́lò lórí programu thirty minutes ni. kí gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé lóko kákàkiri àgbáyé níbikíbi tí ẹ ti ń gbọ́ wa gbogbo yín la kí a ò lólódì ẹnì kọ̀ọ̀kan ẹ jẹ́ máa fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ dúró tì wá lórí ètò abọ́lárìnwá olúwayọmí èèyàn tèmi pàtàkì kò ní bàjẹ́ fún yín o mo dúpẹ́ lọ́wọ́ yín ǹjẹ́ bí ẹ ti ń wọlé ẹ máa bá wa pín ètò yìí mo dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti lọ bá wa subscribe sí YouTube wa a sọ fún yín a ní one thousand náà ní ká wá tó bá ju bẹ́ẹ̀ lọ náà déédéé ni ṣùgbọ́n ẹ̀yin èèyàn ẹ ti fi ìfẹ́ hàn sí mi Tohanesen jẹ́ pé ó ti wọ bíi seven hundred ó tún ti lé díẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kíṣẹ́ yẹn kó délẹ̀ ẹ jẹ́ kó wọ one thousand subscribers ìgbà yẹn ni ọkàn tiwa gan ṣẹ̀ balẹ̀ pé yes àti ní YouTube channel lóòótọ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe sí YouTube wa Ọmọlúkà Great TV ní YouTube ẹ lọ bẹ̀ kẹ́ subscribe sí lógo ọlọ́run ẹ̀yin ni màá máa bá èmi lẹ́ẹ̀dẹ̀ máa rí ọmọlúkà lórúkọ mi mo dẹ̀ kí yín ní tí mo bá wá lè ní tẹ́ bá wo orí tọ́pìkì tí mo ń sọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ rí nǹkan tí mo kọ jáde kí dẹ̀ ni mo kọ ni wípé no more business transaction between the north and the south tí ò bá nídìí tí ò bá nídìí obìnrin ò kì í jẹ́ kúmólú tí ò bá ní ìdí tí ò ní nǹkan tí a rí tàbí tí a gbọ́ tàbí tá a rí àdídédé sọ pé no more transactions ẹni tó bá ń fẹ́ àlàáfíà àáfà àlàáfíà bá gbé ẹni tó bá dẹ̀ ń fẹ́ òdì kejì ẹ̀ àátún fún lódì kejì ẹ̀ náà ìdí ni wípé ní ilẹ̀ Yorùbá tá a wà yìí we are peaceful people ìtorí wípé Abọ́ládé Ọláìtàn the name of the YouTube is Omoluka Great TV ní youtube tẹ́ bá ti tẹ ọmọlúkà great tv ó ti parí á gbé àwọn fídíò wa wá ẹ tẹ̀ nínú ẹ̀ ẹ ti rí red button tó sọ pé subscribe ẹ kàn tẹ̀ ẹ ti subscribe nìyẹn so nílẹ̀ yorùbá we are peaceful people ìtorí pé a wà peaceful yẹn òun ni àtàrà alẹ́ àtàrà ìta náà ṣe ń fọwọ́ ń tẹ̀ wá lójú tó ń kíkà bọ̀ wá lójú tó ń kì bọ̀ wá lẹ́nu tó ń tẹ̀ wá báṣubàṣu bó ṣe wù wọ́n. nítorí pé àwa peaceful àwọn ọba wa tẹ̀ wá báṣabàṣá àwọn gọ́vnà á lò wá yánmayànmá àwọn olórí ẹlẹ́sìn á tún lò wá báṣubàṣu wọ́n á tẹ̀ wá wọ́n á fi wá pa itú tó wù wọ́n nítorí pé we were just peaceful tó bá jẹ́ wípé àwa arrogant or cruel ni kò sí gbogbo eléyìí tó ṣẹlẹ̀ kò sí ọba àti jó ọba mi àti jó ìgá ẹ̀ àti lu ẹlòmíì mọ́nú ibi tó ti ń wàásù súùtù tó wọ̀ sọ́rùn tó fi ń ṣe wàásù yẹn la fi máa róòlù ọ̀hún ni tàfi máa wọ nílẹ̀ tó bá jẹ́ pé yorùbá pé a wà tá a ní ọ̀wọ̀ fún àwọn tó wà níwájú we have honour regards and respect for all everybody we consider to be a leader in yorùbá land ṣùgbọ́n ẹ ti ń fi torí pé a wà peaceful yẹn ẹ fi ń tẹ̀ wá báṣabàṣa nílẹ̀ yorùbá yìí ìfẹ́ àti àlàáfíà la fi ń gbé pẹ̀lú àwọn pípù wọ̀nyí tán ti wà lọ́dọ̀ wa tipẹ́ ìmí wọn gbọ́ Yorùbá gan ju àwa fúnra wa lọ ṣùgbọ́n àwọn gbé òdìkejì ẹ̀ wá àwa dẹ̀ ṣetán láti gbé òdìkejì ẹ̀ pẹ̀lú wọn ẹ̀yin kan ń pè mí ẹni ẹ̀ akàn ń sọ̀rọ̀ ni ẹ̀ kàn ń sọ̀rọ̀ kò lè yé yín I am a media person and I have to talk I don't just come to talk mo wá máa rẹ́ orí gbogbo àwọn ìgbésẹ̀ wa orí ẹ̀ ni mo máa rẹ́ fún yín I can't you can't expect me to come here and tell you the details of my movement or of my plan. I will never come here to tell you that. But let me assure you pé kò sí anything tí Fúlàní ń ṣe wa leni tí ò lọ́wọ́ àwa ọmọ Yorùbá nínú àwọn tó pera wọn ní so call Yorùbá leaders tí ò lọ́wọ́ wọn nínú. Now àwọn Fúlàní Haúsá wọn kóra wọn jọ wọn ní wọn ò gbọdọ̀ kó màlúù wá sí South tẹ́lẹ̀ ńkọ́ <laughs> àdúrà gbà ẹ mọ̀ pé iṣẹ́ ló dáhùn yẹn iṣẹ́ ló dáhùn èmi fẹ́ kàn ṣe kanlẹ̀kanlẹ̀ kí màálù wọn kó má débi mọ́ àwa ti sọ pé kán má jẹ mọ́ ẹ̀yin ṣe ẹ̀yà nọ́ọ̀sì pé kán má kó wa mọ́ ṣé èwo ni force nínú méjèèjì ta ló ń win we won a sọ fún àwọn èèyàn pé don't eat màálù again ẹ̀yin wá ṣe wàá gbà tẹ́ gbọ́ bẹ́ẹ̀ ẹ̀ ṣe wàá nọ́ọ̀sì pé no more màálù in the south ta ló fẹ́ ta ló béèrè màálù lọ́wọ́ yín ta ló gbé màálù ràn yín níṣẹ́ àwọn alálẹ̀ dẹ̀ máa ṣe délẹ̀ débi pé ẹ máa make sure yìí pé màlúù wò wá bímọ lóòótọ́ àtòdodo tó bá wá gan a máa sún àjò àjò àjòmọ́mọ́ tó yín ni so àfẹ́ màlúù yín mọ́ ẹ di màlúù yín mú àwọn oúnjẹ tẹ́ ẹ̀ ń kó wá gbogbo ẹ̀ láti rí níwùsì ẹ̀ka lánàá wọ́n lẹ sọ pé àti tòmátò àti jéró àti ẹ̀wà o àti gbogbo ẹ̀ kọ́mọ̀kọ́ wálẹ̀ Yorùbá mọ́ ní tá à ń fẹ́ gangan nìyẹn because tí ẹ bá stop ẹ àwa Yorùbá àní sọjí àní jí láéláé àwọn tó ń ṣoko nínú wa torí ká má bàa lè bọ́ ara wa ẹ ti kó màlúù ẹ ti fi jẹ oko wọn wàhálà ń bọ̀ presidency ò sọ̀rọ̀ nobody is talking àwọn leaders leaders ti ra gan lẹ ẹ dáná talking ẹ ti mọ̀ pé wàhálà ń bọ̀ àwọn fúnra wọn gan ti rí pé wàhálà ti wà ńlẹ̀ tẹ́yìn gan orí kan tá à ń sọ. So but èmi wá fẹ́ káwọn yúùtù àtàwọn ọmọ yorùbá nísìnyí kẹ́ ẹ gbọ́ mi yé ẹ gbọ́ mi yé òfin tó dè wọ́n pé kí ẹni tí ìtọ́jú ọmọ tó ń jẹ wọn yẹn kó má wà bí òfin yẹn ló dè wá pé nǹkan táwa náà bá ní kó má lọ sọ́dọ̀ wọn ọ̀dọ̀ wa náà ti ń kó obì lọ ọsàn gbogbo ẹ̀ ọ̀dọ̀ wa bí náà ti ń rà á lọ ọ̀gẹ̀dẹ̀ gbogbo ẹ̀ ibi náà ti ń kó lọ gbogbo ẹ̀ náà la máa stop even tó fi dórí epo ibi náà ti ń kó epo lọ ẹ̀yin niger delta guys if you are listening to me i'm telling you this if the northerners can stop bringing uh, eh, stuff or whatever to the south. It is your time now. If truly you mean business, all the Niger Delta militants there, I knew from onset that you are fighting for your right. We know what is happening in the Niger Delta area. If truly you are fighting for your right, this is the right time. There was a pipeline that goes straight to Kaduna. Why can't you go? Why can't you go and destroy that pipeline? So that our fuel, our petrol, our petrochemicals, our everything resources here will not go to them again. Not to talk of taking it to the Niger Republic, which is an independent country on its own. We, the Nigerians, have never benefited from all this Uh, facilities and they are giving it to the to to the, to another country yorùbá nílé là ń wò ká tó ká tó sọmọ lórúkọ ilé la ń kó ẹ̀ṣọ́ ròde ni yorùbá sọ so i am telling you all the niger delta militants or niger delta guys if truly you want to fight for your freedom this is the right time for you any vehicles any tankers any trailers loading anything from the south to the north, you must stop them and make sure you burn them down. If you cannot divert them to another place in the south, you must destroy the vehicle. Either it's tanker, it's a tanker carrying petrol. Divert the petrol to another filling station. Sell it in a cheap price to that filling station. Provided that filling station is a southerner, either it's a Yoruba or Eastern or South South mo dẹ̀ ń sọ ẹ̀yin ti yorùbá ẹni ọkọ̀ tó bá ń kó tó kó ẹran ẹni ọkọ̀ tó kó ọ̀gẹ̀dẹ̀ tó kó bì tó kó gbá tó kó àwọn onílẹ̀ yorùbá tó kó lọ sí north tí ẹ bá ti lè dá wọn dúró ó kù sọ́wọ́ yín á jẹ́ pé ẹ níṣẹ́ ṣe o ẹ níṣẹ́ ṣe ṣèbọ́n ti ní kọ́ máa wà mọ́ inú wa dùn kọ́ stop ẹ̀ kọ́ máa kọ́ wa mọ́ ìwọ̀nba táwa bá ní níbi ọ̀gẹ̀dẹ̀ wa gbogbo nǹkan wa obì wa jẹ́ káwa fi ilẹ̀ síbi ká máa bá ká there are many countries that are ready to patronize us wọ́n á ra obì yìí in a big form lọ́wọ́ wa owó ńlá àwọn á rà lọ́wọ́ yín wọ́n á wá tà lówó ńlá fáwọn tó ń lò ó ẹ mọ̀ they won't all these secrets they will never tell you ṣé obì jẹ́ bíi rice and beans tán fẹ́ bù sábọ́ tán fi sí bí ń kó jẹ náà ra obì tó tó bẹ́ẹ̀ lọ́dọ̀ wa bí tán dẹ̀ kó lọ sọ́dọ̀ wọn ẹ mọ̀ náà ó ní the industrial usage of of kola kẹ́yìn ò mọ̀ ọ̀tọ̀ làwọn tó ń rà á lówó ńláńlá lọ́wọ́ wọn epo pupa wa tán wá ń kó láti bí lọ sọ́dọ̀ wọn ẹ̀yin ò mọ̀ náà ẹ̀yin tẹ́ mọ rírì tẹ́ mọ dé ń lo epo fún ẹ̀yin kan wà lóye pé kọ́ ẹ ṣàfẹ́po dáná kẹ́ ẹ fi jẹun nìkan lẹ mọ̀ ẹ mọ ìlò epo ṣàṣà kírìmù tẹ́ ń rà ní ten thousand fifty thousand ní epo pupa ò sí inú nǹkan tán fi ṣe ṣàṣà ọṣẹ tẹ́ fi ń wẹ̀ tẹ́ fi ń bleach tẹ́ ń bóra ṣe gbogbo ẹ̀ àti tẹ́ fi ń fọṣọ ṣaṣá ọṣẹ wọn yẹn ní epo pupa ò sí inú nǹkan tán fi ń ṣe and some other things bẹ́ẹ̀ bọ́tà tẹ́ ń jẹ gbogbo all those things many of it ló ní palm oil nínú but you will know wọn ò ní sọ fún yín so epo pupa wa gbọ́dọ̀ stop kò gbọ́dọ̀ lọ ọ̀dọ̀ wọn mọ́ káwọn gan lọ máa gbin ọ̀pẹ ẹ gbọ́ mò ń sọ mò ń tún sọ fún àwa ọmọ Yorùbá ń sìn ẹ lọ sóko ẹ lọ bẹ̀rẹ̀ sí ní dáko wọn ò bí àyáláyà wọn mọ́ kọsọ̀pọ̀ fẹ́ wọnú oko jẹ oko mọ́ ní eléyìí ta kò sí yìí o wọn ò tó bẹ́ẹ̀ anybody tó bá sense tẹ rí tírẹ́sìsì wípé màlúù ń kọjá níbi oko yín àti sọ nọ́mbà ń bọ̀ ó ní iṣẹ́ tá à ń ṣe lórí nọ́mbà yẹn a máa rìlísì nọ́mbà síta tẹ máa máa pè ẹ pè a máa tírẹ́sì wọn débi tán bá dé ni àjẹwọ́n run ni eléyìí sọ̀rọ̀ ẹnu ẹ gbàgbé ẹ gbàgbé ẹni bá fẹ́ kú ló máa kú ẹni bá kú á kú. let me tell you now they have stopped wọ́n ti agree gbogbo tírélà tó yẹ kó wá bí wọ́n divert ẹ̀ lọ sí Cameroon wọ́n divert ẹ̀ lọ sí Burkina Faso inú tèmi dùn sí personally because tí wọn ò bá stop ẹ̀ àwa fúnra wa àníjí. Ah, ṣáwọn pé àwọn mọ̀ wípé ibi oúnjẹ làwọn ti mú wọn nígbà ogun Biafra ibi oúnjẹ náà ti mú wọn nígbà ogun Biafra wọ́n stop gbogbo oúnjẹ tó ń lọ síbẹ̀ àwọn ò dẹ̀ fúnra they stopped all the food tí ìbá ṣe pé ẹ̀yin irun tẹ́ pera yín lílídà sí wa pé ẹ̀yà ẹ̀yà ẹ̀yà ọ̀dájú ẹ̀dá ni ṣé ẹ̀yin ò ní good foresight ni ẹ̀ ẹ̀ ẹ̀ rí ọ̀la ni kẹ́ ẹ mọ̀ pé àwọn people in plan àti mú wa níbi oúnjẹ ẹ rí ẹ̀yin tẹ́ pera yín ní leaders wa ẹ rí gbogbo everything that has to do with agricultural something nílẹ̀ yorùbá gbogbo ẹ̀ lẹ pa gbogbo ẹ̀ lẹ stop kò séyìí tó ń function mọ́ the state government cannot afford to budget ten billion naira in a year for agric kẹ́kàn fi ṣe oko tomato oko atarodo oko kílẹ̀ ilé ìtàkùn abajin ìgbà gardenegg kẹ́ ẹ fi ṣoko ẹ̀ kẹ́ ẹ ṣe lọ ní rabidun in maybe one hundred or two hundred or one thousand acres kẹ́ ẹ ṣe lọ the government kẹ́ ẹ wá bẹ̀rẹ̀ sí ní ta fáwọn aráàlú ẹ lè ṣe ẹ̀yin government tán bá dẹ̀ rí individual àtẹ́fẹ́ ṣe ẹ̀ gbógun tì bí individual yẹn gan ṣe tí àwọn fúlàní wá jẹ oko ẹ̀ ẹ lè support ẹ̀ the government will never provide security for such person ẹ ẹ lójútì ẹ̀yin leaders wa ojú òtì yín àtẹ̀yin ọba àtẹ̀yin ìjòyè àtẹ̀yin olóṣèlú àtẹ̀yin olórí ẹlẹ́sìn gbogbo ẹ ẹ ní tìjú ojú òtì yín ẹ ẹ dẹ̀ bẹ̀rù ọlọ́run ìṣe ẹ bẹ̀rù ọlọ́run ni ẹ ẹ ní gbogbo ilé tẹ̀ ń dán ẹ ní dánwò mo dẹ̀ ń sọ fún yín we are just peaceful the Yoruba people we are just too peaceful too gentle that is why tẹ fi ń ṣe gbogbo ilé tẹ ṣe ìbámu ṣe bẹ́ẹ̀ ni ẹ ní wo fíìmù yẹn tán ẹ ní tí ẹ ní lè wo tán ni. ẹ jẹ́ ìṣojú òpó lẹ̀ fún yín kẹ́ ẹ pè jẹ́ fi nọ́mbà síbẹ̀. so èmi ti sọ àwọn ti sọ́ọ̀sì yìí o pé ẹni tí wọn ò wá bímọ inú mi dẹ̀ dùn sí lọ́pọ̀lọpọ̀ tínú tí yín ò bá dùn sí inú tèmi dùn sí i ebi yẹn kó jọ pa wá ẹ mọ̀ náà mi ò kò kú sí tí mo ní but mo lọ́lọ́run ẹ̀yin tẹ́ bá fẹ́ pè whatsapp nìkan ni o. whatsapp nìkan only whatsapp mo ti pin number yẹn mo ti tan data bẹ́ẹ̀ yẹn ẹ pè. òfin tó dè wọ́n kẹ́ni tí wọ́n máa wà bí inú tèmi ẹ má rò pé tó bóyá ó ń dùn mí tàbí ó ń bí mi nínú ni mo ṣe sọ pé kán stop gbogbo nǹkan wa ibì kan lèèyàn ti ń bẹ̀rẹ̀ tá a bá bẹ̀rẹ̀ níbẹ̀ a gbọ́dọ̀ ṣe nǹkan kan tó máa jẹ́ kọ̀rọ̀ wa yáwọ́ tó bá fẹ́ resort sí wọ́ let it resort wọ́ ìyẹn tó bá fẹ́ resort sí ẹ jẹ́ kó resort sí àwọn bàbá wa kan ti ń lo diplomatic way láti rí wípé kò síjà ká rọra pín lẹ́rọ̀ but àwọn ò fẹ́ bẹ́ẹ̀ àwádẹ̀ rẹ́dì ẹgbọ́n sókè. Bluetooth mode. à ń gbọ́ yín ẹ iṣẹ́ o ẹ iṣẹ́ takuntakun ẹ ṣé o ọlọ́run á dúró tì yín o ojú òní tì yín o ọlọ́run á fún wa lówó tá a fi máa ṣàṣeyọrí o a ní ìdí finances ọlọ́run á ṣe bẹ́ẹ̀ fún wa a lè ní ìdí ẹ wo ṣe rí deliverance tẹ bá rí nǹkan tí mo tẹ̀ sí ojú kínní screen yín this is our deliverance ọlọ́run ti deliver wa no going back no going back ọlọ́run ti deliver wa ṣe rí oúnjẹ tí wọn kò wá mọ ìbá bánà deliverance ni a lè sọ́fà joṣù méje lọ tá a bá gbin ẹ̀gẹ́ wa between seven and eight months ó máa ready tá a bá gbin iṣu ó máa ready between seven and eight months hmm. títí tá a fi máa stabilize everything ọlọ́wọ̀n ọba nínú àánú ẹ̀ ọlọ́run àdúró tiwa ọjọ́ òní tiwa kọ́ máa lọ àjẹ màálù mọ́ àwa náà máa bẹ̀rẹ̀ ranch. bàbá Awólọ́wọ̀ wọ́n ní ráǹchì tẹ́lẹ̀ wọ́n ní ranch wọ́n ṣe wọ́n ṣe wọ́n ní rand tẹ́ bá lọ sí ọ̀yọ́ state gbogbo ọ̀yọ́ state ṣáìdì ìbàràpá eh, eh, yẹn àwọn ranches old ranches tán pati tán pakú ó wà ń bẹ̀ so gbogbo area yẹn kọ́kọ́ ń jí gbogbo àwọn nǹkan wọ̀nyí kan jí dìde àwọn government they have to i mean the state government have to be in charge of all this we are not going to give them any land congress the Malum bíbá ní south west àní fún wọn nílẹ̀ wa because tá a bá fún wọn nílẹ̀ àlé wọn wọ́n sì máa tún máa gbalẹ̀ àdẹ̀ lè gbà á fún wọn nílẹ̀ àtàlẹ̀ fún anybody kọ́ máa lọ kọ́ lọ ṣe sí náà kọ́ máa lọ pátápátá pátápátá ni hmm. àkéré àpapọ̀ èjò kọ́ máa lọ kọ́ máa lọ ẹ ṣe ẹkú fẹ́ ẹ jẹ́ fẹ́lòmíì láyé o. ó dà ẹ ṣe àdúpẹ́ ní tèmi ní ti tèmi ní tèmi inú tèmi dùn bọ́n ṣe stop ẹ yẹn kì í ṣe pé ó ń ta mí lára ẹ ó ń dùn mí ni mo ṣe sọ pé káwọn èèyàn wa náà stop gbogbo tó ń lọ sọ́hún we must stop it ẹ lè máa dẹ wá jẹ kẹ máa gé wá kẹ máa dọgbọn jẹ wá kẹ máa fàtẹ́gùn mọ́ wá láyé àti gbọ́n àti gbọ́n epo ò ní lọ ọjọ́ tí mo lọ sí ìtọ́ni ẹgbọ́n sókè. lọ́lọ́ iṣẹ́ tẹ̀ ọmọlúkà kò ní bàjẹ́. àmì àṣẹ Èdùmàrè mo ti mo ti fẹ́ràn yín jù honestly ẹ̀yin àti tòsánà ẹ̀ mọ̀ mí ò dàbídàbí pẹ̀lú gbogbo nǹkan bá ṣe ní ìlú òkèèrè yẹn ẹ máa ṣe kí ni púpọ̀ púpọ̀ ìlú mo dẹ̀ lọ́ gba gbogbo àwọn àwọn ká má dùn dúró wọn ká jẹ́ ká lọ sóko wa gbọ́dọ̀ jẹ́ ìlú ẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mọ́tò ẹgbẹ́ ẹ̀rù tì ìyá òkè ìlú bàjẹ́ fún òkú lọ́wọ́n ní nípa àwọn ìlú wọ́n lè mú ọ̀dọ́ ọlọ́run lágbára ìgbìmọ̀ lágbára òdùwà lágbára lẹ́lẹ́lẹ́ alálẹ̀ ilẹ̀ yìí òní bàjẹ́ fún gbogbo wa ẹ ṣe gan-an ọmọlúkà àti máa sọ̀rọ̀ kò ní ti àwọn kìrìsìtánì kìrìsìtánì sí. ẹ lè pè mí lẹ́yìn ètò sáà okay after you. ẹ sà ẹ ṣeun. nígbà tí mo lọ sí Kútọ́nù mo sọ fún yín ìlàjì Benin Republic they are, they are all Yorùbás ọmọ Yorùbá ni wọ́n ìtàn táwa gbọ́ wọ́n ní bàbá wa Odùduwà àwọn ló bímọ méje hmm, wọ́n lọ́wọ́ bàbá bímọ kan ẹ má pèsè nọ́mbà tí mo fi ń ṣiṣẹ́ wọ́n ní bàbá bímọ kan ọ̀kànbí ọ̀kànbí bímọ méje nínú àwọn ọmọ méje tí ọ̀kànbí bí mẹ́ta tàbí mẹ́rin nínú wọn ló wà ní Benin Republic. ẹ pé tó. ẹ ṣe o. ẹ káàárọ̀ o. ẹ ṣeun ẹ gbóhùn sókè àgbọ̀yé. ẹ̀mí àṣàánú fún wa o. àmì àṣẹ ìdùnnà. kò ní bàjẹ́ o babalọ́lá ń sọ̀rọ̀ láti dá sí i nígbàdàn lẹ́kọ̀ọ́ àwọn agbóhùn rẹ dì fún màálù wọn mọ́ ó tó di pé wọ́n ń kó màálù wá sílẹ̀ Yorùbá ó ní nǹkan tá à ń jẹ táwọn Fúlàní tó dé gbogbo àwọn gbó wa tó jẹ́ rìpápúà tá à ń payan ọ̀gbẹ́ àwọn màálù wọn náà ni wọ́n kó dé tí wọ́n ti destroy gbogbo àwọn gbó yẹn tí ò sẹ́ran ọ̀gbẹ́ tí ò sì nǹkan kan fún wa mọ́ wọ́n máa lọ àjẹmọ́lù wọn mọ́ àwa náà ńlá ta ní tòmẹ́tò tí ò bá kó wa ní tiwa ọlọ́run á jẹ́ kí yorùbá nìṣọ́ kó dúró kò ní bàjẹ́ fún yín o. àmì àṣẹ ìdùnnú ẹ ṣeun. ẹ sàràbà. ní ní orílẹ̀-èdè tí mò ń sọ yìí ìyẹn Benin Republic yẹn àwọn ọmọ Oòduà mẹ́ta tàbí mẹ́rin ló wà ń bẹ̀ Olúpópó wà ń bẹ̀ Onísàbẹ̀ wà ń bẹ̀ Alákétu wà ń bẹ̀ ní ìlú yẹn so majority àwọn tó wà ní yẹn ọmọ Yorùbá ni wọ́n wọn ò rí pẹtrol ń bẹ ìgò náà fi ń wọn pẹtrol tà fún wọn ń bẹ ìgò ìgò ẹ gbóhùn à ń gbọ́ yín. hello. à ń gbọ́ yín. hello. hello ma ẹ káàárọ̀ ma. ẹ kú iṣẹ́ ẹ ètò. ẹ ṣe gan ma ń gbọ́ yín o. yes sir. ah inú mi dùn tí mo rí ibi pè wọlé lónìí. <laughs> inú mi dùn ọlọ́run ṣeun ah, à ń yín o ẹ ṣe gan-an ni a o ọwọ́ ayé ò ní ka yín o. ẹ̀yin tí ẹ lọ ń pè sórí nọ́mbà tí mo fi ń ṣe program amondel intend mò ń kọ́ tí ẹ mò ń kọ́ tí ẹ tún repeat ẹ ń pè continuously ẹ fẹ́ kọ́ ti program wa ni ẹ fẹ́ bá wa bàjẹ́ ni ọlọ́run ò dẹ̀ nígbà fún yín nígbà tá a bá fi prógrámù tá a fi nǹkan ṣètò tẹ́ ń pè sí mo dẹ̀ ń kọ́ tiẹ̀ mò ń kọ́ tiẹ̀ ẹ ṣe ń rìpíìtì ẹ̀ ẹ kọ̀ntínú ojú ọlọ́run wò yín o àǹtí wa tó ń bá wa sọ̀rọ̀ lọ yẹn mo gbọ́dọ̀ pè wọ́n òní wọ́n ló pẹ́ táwọn ti fẹ́ pè tí wọn ò ní wa pè ẹ máa pè lọ́bẹ̀ yẹn nẹ́tíwọ̀kì ti lọ́nbi tán wà òun ló jẹ́ kó kọ́ọ̀tì. wẹ́ kí ni mo fẹ́ mú jáde ni pé tí àwọn yẹn tán súnmọ́ wa tí wọn ò bá lè jẹ orí ọ̀fẹ́ ká fún àwọn ní epo káwọn rí epo lò ká ṣe lé epo síbẹ̀ kán lò ó kó tẹ́ wọn lọ́rùn nìjẹ́ lẹ́yìn wá fẹ́ ṣe gbogbo ẹ̀ lọ ẹ fẹ́ ṣe gáàsì lọ ẹ ṣe rélùwé lọ ẹ ṣe ọ̀nà lọ ẹ kọ̀ǹsọ́ọ̀tì ọ̀nà lọ ọ̀nà ilẹ̀ Yorùbá ò kò tó dáa nínú ẹ̀ if you do me i do you inú òbí ọlọ́run sí so ẹ di màálù yín mú mo ti sọ fún ẹ̀yin ọmọ yorùbá this is the right time for you to come and invest ẹ wálé ẹ ṣe pọ́tù yín in a bigger form to anẹ́sùn jẹ́ pé ẹni bá fẹ́ ṣe patí tó bá need one thousand chicken á lè rira this is the right time for you ẹ̀yin tẹ́ bá mú kóńpì mechanized farming ẹ wá lékè wá ṣe é dára specialist lóṣìṣẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ employ tábà yín ṣiṣẹ́ ẹgbẹ́ bọ́ọ̀hù sí gbogbo ẹ̀ tí wọ́n á fi máa fa omi tó máa fi wẹ́ẹ̀tì gbogbo ẹ̀ tó máa fi irrigate gbogbo ẹ̀ mọ̀rọ́bà yẹn ráwọn ilẹ̀ míì rà gan tó jẹ́ pé omi máa wà ní gbogbo tòsí ibẹ̀ pàpátá tẹ́ ẹ máa rómi yẹn fi ṣiṣẹ́ tí ọdún á yípo bí eléyìí tó jẹ́ pé ó lóye tẹ́ ẹ máa pa ní nǹkan táwọn èèyàn lè jẹ Yorùbá a ní ilẹ̀ a ní òye tá a lè fi ṣe gbogbo nǹkan tá à ń sọ yìí this is the right time for ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa bọ̀ ẹ wá invest right now ẹ̀rù gbọ́dọ̀ bà yín mọ́ because ọ̀rọ̀ yìí ti farahàn ibi tó ní kálukú lọ ti hàn either you like it or not àpín náà ni kò dẹ̀ sí kẹtẹ́ nìkẹ́ni fẹ́ ṣe fún yín bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ yín tẹ̀ ṣoko yín tẹ̀ invest kò sí màlúù wọn bí aláya màlúù kan mọ́ kó wá jẹ ẹ jẹ́ káwa mọ̀ á tọ́ yín sọ́nà á sọ ní gbangba ní bẹ́ẹ̀ ṣe máa ṣe tó jẹ́ pé màálù tó bá fi mú fín tó fi mú fín ọ̀nà yín ọ̀dọ̀ yín kọjá lásán ikú ló máa lọ fi kú òkú lẹ́lẹ́jà ń ta ni. this is the right time for you ẹgbọ́n sókè mà sà. hello olùfà. ẹ ṣe gan o. ọ̀rọ̀ ẹ fún yẹn jẹ́ o. ẹ ṣeun. ẹ kú ṣe takuntakun. ẹ ṣe àdúpẹ́ o tẹ sọ àwọn èèyàn wa jí o ẹ ṣe o ẹ rí ọ̀rọ̀ tí màálù yẹn kí wọ́n gba ohun ọdẹ kó máa wà káwa ní ká lọ kó àwọn èèyàn sí ẹnu ọ̀dọ̀ ti tiwa gan ní river niger river benue tó gbọ́dọ̀ ti wa ká má jẹ́ kó dáhùn gan wá sọ́dọ̀ wa mọ́. hello sir. à ń gbọ́ yín a pẹ̀lú yín. ká má jẹ́ kó gbà tiwa kó lọ sọ́dọ̀ tiwọn mọ́ ká má jẹ́ kọjá tiwa kó lọ sọ́dọ̀ tiwọn mọ́ káwọn náà ọjà ohun tó bẹ̀rẹ̀ kó wá sọ́dọ̀ wa ká má jẹ́ kọ́ ká má gbà fún wọn ibi tá a fẹ́ gbòógì sí ó ti wù síbẹ̀ rẹ ní nìyẹn. èmi níta. ẹ ṣe. láì mọ àjẹun láì rí wọn àá jẹun ọlọ́wọ́n ọba ló sọ pé àsìkò tó. Hmm so ìgbà wọn olórí wa náà tó lè bá pé wọn mọ̀ wípé lóòótọ́ lóòótọ́ àwọn ará bíi wọ́n mì ní wa ìṣèlú kò yé wọn tẹ́lẹ̀ ó ti yé wọn sìn. ó dà ẹ ṣeun. ẹ ṣe gan adúpẹ́ ẹ ṣeun. ẹ ṣe adúpẹ́ kó tó di pé tòmátò gbogbo tá a fẹ́ máa gbìn á mà ṣúọ̀ fún jíjẹ ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ fún rárá yín ẹ má jẹ́ kán lọ kó tòmátò ṣáínà wá fún wa ẹ ra tí tòmátò kẹ ẹ ṣe business ẹ lòdù táǹkì ẹ lòdù kí lẹ máa ń pelé tó máa ń já sí tí nǹkan yẹn ẹ lòdù ẹ wá lé kẹ wá ta àwọn èèyàn máa rà á káwọn èèyàn sì máa lò yẹn not pending the time tí tòmátò tá a bá máa gbìn tá a bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ gbóhùn sókè. Okay hello. ẹ ṣe gan. Ah, mo ní kí n dá sí. ok sà à ń gbọ́ yín à ń gbọ́. ẹ jọ first of all before kí n tó ok before kí n tó sọ the main thing mo fẹ́ sọ. ẹ jọ àwọn tó máa tún jẹ́ ọmọkùnrin tán jọ ọmọ yorùbá àtàtà kánjọ kan máa ṣe bí nǹkan bíi ìbílẹ̀ tó jẹ́ bí òǹkà tó jẹ́ pé irú àwọn ọlọ́kọ̀ṣẹ́ wọn padà fún àwọn ọlọ́pàá tó lọ cross the chief sunday igbòho yẹn sìn yorùbá máa wà náà wọn wọn jẹ yorùbá wọn jẹ fúlàní wọn jẹ anything ẹni tó bá ti gbà dámì ìpalá bọ́ọ̀dì náà ni wọn ni tó máa ràn yàn ṣe rí yẹn máa fi tọmọ jẹ ni. Hmm. irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn àwọn yóò tó máa tó jọmọ yorùbá mi tó ń ní nǹkan ìbílẹ̀ lọ́wọ́ kọ́kọ́ máa fi nà wọn lára má bọ̀wọ̀ lọ́wọ́ lásán ó ní ìtumọ̀ wọn fọwọ́ ra aṣọ wọn lásán ó ní ìtumọ̀ èyí tí nǹkan burúkú bá ti bá náà wọn ṣe mọ̀ pé irú yẹn ti dé minus one yẹn nínú àwọn ọ́fíìsì yẹn ó ti dé minus one irú ẹ̀kọ́ ló tún máa jáde níjọ́ mi mọ̀ ìdàkẹ́sàn gbé sánlẹ̀ sílé àbí kí nǹkan kan rọ́ọ̀lù lé ẹ̀ ṣé tí yorùbá ẹ mọ̀ kó ti mọ̀ kó ṣiṣẹ́ gbà nìyẹn ẹ mọ̀ kó yìí náà di dalẹ̀ yorùbá nìyẹn gbogbo orú àwọn tó máa ti ń gbàbọ̀dẹ̀ tó jọlọ́pàá bẹ́ẹ̀ yẹn àwọn ìbílẹ̀ wọn tó yẹ pé tó máa fi bọ̀ wọn lọ́wọ́ wọn ti kó tiwọn nìyẹn èyí tó máa fi kàn wọn lára wọn ti kó tiwọn nìyẹn. ọmọ yorùbá tó jẹ́ ọlọ́pàá tó bá gbàbọ̀dẹ̀ á kú ikú ẹ̀sín á kú ikú ẹlẹ́yà ọmọ yorùbá tó so ẹ ṣeun so and the one more thing okay. my brother okay. my brother one more thing tí mo fẹ́ sọ ní sà àwọn tó tún wá jẹ́ àwọn tó ń tún ní nǹkan ìbílẹ̀ bíkọ́sí Sunday Igboho kó igi kan ò lè dàgbò ṣe bọ̀ ọlọ́run ọba tó ń lajẹ́ tó ń lọ mo mọ̀ pé kí ni ìwọ ti ṣeé ṣe bíkọ́ tó máa ní àwọn àgbàlagbà náà sọ pé tó bá ti tọ́sí wà sí ṣu fúrọ́ máa là ní fúrọ́dẹ̀ ńlá bọ̀ náà nìyẹn àwọn tó bá tún wá jẹ́ nǹkan ní ìbílẹ̀ táwọn pọ́ìntì lọ bá wọn kọ́ má máa fi price lé wọn sá wọ́n ti ń gbẹ́jẹ̀ lé wọn jù wọ́n ti ń gbẹ́jẹ̀ lé wọn jù kán má máa fi lé wọn sẹ́yìn tó bá bẹ àwọn bàbá wọn tán àwọn ọkọ̀ ìjàn tán jẹ́ kó wọ́n nìkan bílẹ̀ lọ́wọ́ àwọn boys kan fẹ́ ṣiṣẹ́ lọ́dọ̀ wọn kán má máa fi lé wọn sá press gbélé wọn ti pọ̀ jù kán má máa pé ẹnìkan wá látà abroad ní press tán fi léèyàn sá kò dẹ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn aṣáà tí láwọn èèyàn ta tún introduce àwọn kọ̀ọ̀kan lé pé kán lọ bá wọn bọ press náà gbélé wọn ti pọ̀ jù fẹ́ tó bá wa fìyẹn náà sórí afẹ́fẹ́ kọ́ fẹ́ kan ran Yorùbá lọ́wọ́ náà kó ṣe owó ìgangan ní kínní náà wọ́n sì máa jàǹfààní ilé nínú Yorùbá tó pọ̀ jù báyìí lọ náà. Okay, thank you so yìí sà ọlọ́run á gbàkóso. thank you sir. ṣé ara advice tèmi fẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ wọ́n ní kí àyàngbẹ ajá ó dùn ṣùgbọ́n kankan ni èèyàn máa jẹ kájá ó tó gbẹ àwa ò fẹ́ tòmátò anything àwọn fúlàní ẹ̀jẹ̀ kan dì í mú àwọn nǹkan tó ń pa wá papọ̀ nìyẹn. ẹ já gbé kọ̀ọ̀kan yìí sí kó dà tó fẹ́ rán dọ̀. ẹ ṣeun ẹgbẹ́ òṣòkè à ń gbọ́ yín à ń gbọ́ yín mọ́mì mi. ẹ ṣeun màá ẹ ṣe ẹ ṣeun àdúpẹ́ o. yẹ́sà ẹ̀rọ àtọ̀láwọ̀ á wà pẹ̀lú yín o ẹ̀rọ mo ti ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún èyí tó ti ẹ̀ lánàá pé ọlọ́run ti ẹ̀ ọlọ́run kó bàbá Sunday gbòòwò yọ torí tó bá jẹ́ pé wọ́n lọ mú ọ̀tá wọn lánàá kì í ṣe nǹkan tá à ń sọ yìí máa sọ ọ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ náà pé ọlọ́wọ́n bá láàyè kò fún wọn ṣe ọlọ́run dẹ̀ wà pẹ̀lú ọlọ́run dẹ̀ máa wà pẹ̀lú wọn ni. so nǹkan tí mo tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ yẹn ni wípé àkọ́kọ́ ń bẹ̀ kí bàbá Sunday Igboho ẹni jẹ tí wọ́n bá ń sọ tó bá ń lọ nítorí wọ́n ní kíkú yóò bá pa ní èlé pa ní ẹni tí bàbá Sunday Igboho bá ń lọ kí wọ́n má sọ fún èèyàn kankan kí wọ́n má sọ péyàn kankan pé bóyá àwọn ń jáde lọ síbi báyìí lónìí kó má jẹ́ kéèyàn kankan mọ̀ even àwọn tó jọ ń ṣiṣẹ́ tí wọ́n bá ti ń jáde kọ́kàn sọ fún wọn pé ó yá wọn ò ní ìgbà tuntun tí wọ́n gbà ibi báyìí ni àwọn ń lọ mọ́mí wa ṣé ẹ̀gbọ́n ta wọn ò ní ìgbà tuntun pé ibi báyìí ni àwọn ń lọ lọ́wọ́ pẹ̀lú wọn o mọ́mí wa ẹ̀rọ oríkejì ń bẹ̀ ni wípé àwọn bọ́ọ̀sì tó ń tẹ̀lé bàbá Sunday Igboho. ẹ pè mí lẹ́yìn ètò ẹ pè mí lẹ́yìn ètò ìmọ̀ràn yín ẹ má gbé sójú gbangba ẹ pè mí lẹ́yìn ètò ẹ má gbé sí gbangba ẹ ṣeun eléyìí tó tún eléyìí tí mo tí mo fẹ́ sọ ní ìsìn ni wípé àwọn agbọ́ nínú òyìnbó ń bìbà pé àwọn èèyàn ni pé wọ́n sì sí wọn ò jẹ́ kí wọ́n gbóúnjẹ wọ ilẹ̀ yorùbá àtẹ̀ tó ń jẹ wọn torí kọ́lá ń ṣàánú wa kọ́ má tẹ̀sí lọ fi kan tó ń jẹ òun. orí kejì ọwọ́ sọ wípé oúnjẹ títí wa oúnjẹ tó wà nílẹ̀ yorùbá wípé ṣe ni àwọn ọ̀gá àwọn haúsá yẹn pé ṣe lọ fún àwọn èèyàn wọn ní owó wípé kí wọ́n máa ra oúnjẹ nílẹ̀ yorùbá kó máa kó lọ sí ìlú àwùsá èmi wọ́n fẹ́ sọ fún yín sí ìsìn ní wípé kẹjọ torí ọlọ́run kẹ́ fáwọn èèyàn wa kó má ta oúnjẹ Adékúnlé Smith thank you kó má ta oúnjẹ wọn mọ́ kó má ta oúnjẹ wọn mọ́ torí ní pé tẹ̀síìrì owó lọ́la haúsá ń kó lọ́fíìlà oúnjẹ yẹn lọ́wọ́ wọn yorùbá torí wípé wọ́n fẹ́ jẹ́ kí kó má tó ń jẹ ọmọ tó má tó ń jẹ nílẹ̀ yorùbá mọ́ sódà tí wọ́n lè gbàgbẹ́ fi mú wọn hmm. kọ́wé èèyàn wọn má tó ń jẹ mọ́ kókó jẹ wọn kí lẹ́tà o. ó dà ẹ ṣeun. kò ju yẹn lọ sọ nǹkan tí mo fẹ́ sọ náà nìyẹn o. ẹ ṣègùn ẹ jẹ́ ká gba ìpè kan sí ẹ ṣeun ẹ jẹ́ ká gba ìpè kan sí káràndọ̀pù. ẹ ṣe gan sa ẹgbọ́n sókè ẹ ṣeun ṣé wàá pa ayọ̀nì ló ń láti London. Eh, a wà lórí programu eh, ṣe fẹ́ dá sí. kan ni lẹ́nu à eh, mo fẹ́ dá sí náà mo kàn fẹ́ ká pass the information yẹn náà across ni. wọ́n ní àwọn haúsá kan tún lọ ń ra nǹkan lọ́dọ̀ àwọn èèyàn wa ní Ogun State hmm. wọ́n náà kó padà lọ sílé haúsá hmm. àná la ń gbọ́ information yẹn so ẹ lè pass across àwọn èèyàn wa lọ́yẹ̀ lómi ò mọ̀ wọ́n náà ń ra ẹ̀mọ̀ nǹkan tọ́ta níbi three hundred naira àwọn wá ra lọ́wọ́ àwọn èèyàn wa níbi one thousand hmm. one thousand five. òun lẹ́nu yẹn ṣe sọ tán sí i oníkọ́lá yẹn ṣe sọ tán sí i. exactly bá a ṣe gbọ́ náà nìyẹn ní London bíbá ẹ̀ lánàá ìfá àwọn tó sọ̀tà máa ń yà pé òkè tá a bá wà ní kinní pé èmi á jẹ́ màá sẹ́ni àmà jẹ́ kẹ́ bẹ́ẹ̀ mi ò lè àwọn Facebook ti block mi comment lórí Facebook tẹ̀wọ̀n moment tẹ́ bá ti sọ̀rọ̀ nípa àwọn mú fúlàní báyìí haúsá báyìí ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ restrict yín a month non restrict yín sì pé mi mi lè comment mi lè share mi lè jẹ́ mo kàn lè máa wá wo program yìí. so hmm. wọ́n ti mí ni wa ara kan láti wà very very careful láti mọ bá ṣe máa strategize ara wa ẹ ṣe àdúpẹ́. wọ́n wọ́n ti plan ara wọn kọ èmi mọ̀ pé a máa borí lágbára Ọlọ́run. ẹ ṣe gan ẹ ṣe gan ẹ ṣe gan a ní lè gba ìpè míì mọ́ because this is just a short program we are still coming by four o'clock for another episode ẹ jẹ́ kí n wá sọ kinní kan fún yín ẹ̀yin ọmọ yorùbá wọ́n máa ń pòwe kan nílùú mi wọ́n ní ẹni pàpà ìpara onóhùn ìpajá pàpà ìpara onóhùn ìpajá ẹ̀yin tí ọmọ ẹ̀yin ọmọ yorùbá tẹ́ bá létí èdè ẹ ti gbọ́ tonation mi yorùbá ni mo sọ ṣùgbọ́n e, ahọ́n tí mo fi sọ ló yàtọ̀ tó jẹ́ tìlú mi pàpà ó ń para ẹ̀ olóhùn pa ajá ìtumọ̀ òwe yẹn nìyẹn òun ni mo fi sọ pàpà ń para onúhùn ń pajá that is èdè ìlú mi ẹ ti mọ̀ pé yorùbá kan ṣoṣo ni gbogbo wa ń sọ now ẹ̀yin èèyàn wa ẹ̀yin ló ń jẹ fúlàní wa ń rà lọ́wọ́ yín ṣé ojú yín ò ṣiṣẹ́ etí yín ò ṣiṣẹ́ ẹ rí i pé wàhálà wà ńlẹ̀ wọ́n fẹ́ ra gbogbo oúnjẹ yẹn so that kò ní sóúnjẹ nílẹ̀ yorùbá tí wàhálà bá dé kó ní kálukú wa ká sákìjàkìjàkìjà ká sákàbàkàbà kí wàhálà dé èmi ò kí ẹ ẹ jẹ́ kó ra tó bá fẹ́ ra ẹ jẹ́ kó ra ẹ kó kó lọ ẹ jẹ́ káwọn èèyàn wá tà á ẹ jẹ́ ìṣòótọ́ fún yín ẹ̀yin lè bí apá tó bá jẹ́ àwọn gómìnà tẹ̀ ń wò wọ̀nyẹn wọ́n ní private jet tó fi máa bá wọn kó oúnjẹ wá ó bá jẹ́ tàwọn olórí ẹlẹ́sìn yẹn ni Oyèdépò private jet bíi mẹ́fà ló ní ó máa ọ̀dà wọn á fi oúnjẹ wá fún láti amẹ́ríkà tàbí láti london tàbí israel tó bá jẹ́ táwọn ọba wọn mọ̀gbọ́n tá máa dá ẹ̀yìn àwa yìí lèbi apá bá ṣe tèmi ebi ò lè pè mí ebi ò ní pa mí ebi ò lè pọmọlúkà <laughs> ẹ̀yin gángan ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ọmọ yorùbá ẹ̀yin ni kẹ́ bára yín sọ̀rọ̀ kẹ́ jíjí òdodo kẹ́ yé ṣàbòsí kẹ́ yé wàkíwà wọ́n mọ̀ yín wọ́n mọ itú tẹ́ ẹ fẹ́ pa wọ́n mọ nǹkan tá fẹ́ ṣe fún yín. à sọ fún dáadáa ọgbọ́n kan dúró fún mi ten minutes. wọ́n máa rà tá a fi yín dá tí ò sí tẹ́ ẹ fẹ́ ṣe. òótọ́ ni mo sọ fún yín yẹn ṣùgbọ́n ní tèmi ní ti tèmi o bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ kẹ́ gbọ́ bẹ́ẹ̀ fẹ́ kẹ́ má gbọ́ bọ́ èyí tẹ́ wà ń dà sọ́ra mọ́ advice yín it is time for you to come back home and invest mo sọ fún yín ẹ̀yin tẹ́ ẹ bá nídìí ilẹ̀ sí Badagry ẹ̀yin tẹ́ ẹ ti pè mí ẹ padà pè mí àti bá wọn sọ̀rọ̀ wọ́n ti bíìtì owó ilẹ̀ wọ́n ti já wá sílẹ̀ ilẹ̀ tó ní tó níwèé tó dájú ni o kì í ṣe ilẹ̀ tó lẹ́jọ́ nù o ilẹ̀ tó níwèé tó dẹ̀ jẹ́ ilẹ̀ fámìlì tó jẹ́ fún fámìlì ló máa ṣàfi dáfíd àti rìsíptì gbogbo ẹ̀ fámìlì là á ṣe fún yín so kì í ṣe ilẹ̀ ẹlẹ́jọ́ o kẹmọ̀ yẹn Badagry wọ́n ti já owó ilẹ̀ yẹn wọ́n ti já wá sílẹ̀ yìí tẹ́ pè mí ẹ padà pè mí tẹ bá nídìí ilẹ̀ they have about eighty five acres of land síbẹ̀ so ẹ̀yin tẹ́ dẹ̀ fẹ́ rà tó pọ̀ ó tún ní discount tán fẹ́ ṣe fún yín ẹ̀yin tẹ́ fẹ́ rà tó pọ̀ ó ní bọ́n ṣe ṣètò ẹ̀ so ó jẹ́ bẹ́ẹ̀ ibẹ̀ yẹn ilẹ̀ tá a dẹ̀ ń sọ yìí very close to the proposed uh, deep sea port tán fẹ́ ṣe sí Badagry ilẹ̀ yẹn ò jìnnà síbẹ̀ ẹ̀yin tẹ́ fẹ́ fi ṣe school ẹ fẹ́ fi ṣe estate tàbí ẹ fẹ́ ṣe iléeṣẹ́ ńlá síbẹ̀ ẹ̀yin yẹn náà fẹ́ tà fún so ẹ make arrangement kẹ contact nọ́mbà tí mo fi síbí yẹn dúró bẹ́ẹ̀ láti parí ọ̀rọ̀ mi ẹ lọ sí Ọmọlúkà Great TV kẹ lọ bá mi subscribe síbẹ̀ ní YouTube kó lè wọ one thousand kọ́sẹ̀ tó lọ ẹ ṣé mo dúpẹ́ o then ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ ṣe business àìrówólọ́wọ́ mi má fìyà jẹ mí o àsìkò yìí ni màá ṣètò a níbi tẹ́ lè kó gbogbo kí níwọ̀nyí gbà wọlé kì í ṣe dandan kẹ́ kó wọ nàìjíríà wọn ò ní jẹ́ kẹ́ kó dé ẹ ní ààyè tẹ́ lè ṣe láti ṣe ó ní bó ṣe máa kó wá adẹ̀ ń sọ́ọ̀sì ó ní káwọn èèyàn wá dìde kán lọ gba bọ́dà wa bọ́dà wa ní sẹ̀mẹ̀ ní ìdíròkò gbogbo ẹ̀ kán gba gbogbo ẹ̀ fún wa àwa la ní kọ́kọ́ ọmọ yorùbá dà síbẹ̀ tẹ́ bá débẹ̀ ń sìn àwọn fúlàní gbogbo lẹ máa bá ń bẹ̀ pápátá so brother wa àtànáná ti ń gbìyànjú àti pè mí ẹ fún wọn láyè. bluetooth mode ẹgbọ́n sókè ẹ̀yin nìkan ni last call akàn fún yín ní grace ní ọ̀tọ̀ láti fẹ́ parí program ẹgbọ́n sókè. ok ẹ káàsùn ẹ ṣe ẹ káàsùn. ẹ ṣeun. tóní ló ń sọ̀rọ̀ láti dubai. ok. ẹ ṣe ẹ kú ètò ó náà máa túbọ̀ máa ràn yín lọ́wọ́. gbogbo nǹkan náà dẹ̀dẹ̀ ń ṣe náà fúnlẹ̀ yorùbá ọmọ ìgbà fún gbogbo náà bá máa fi dé. àmì o wọn ò ní fi yín ṣàwátì o. àmì àṣẹ Èdùmàrè ẹ ṣe gan i really i really appreciate ẹ ṣe ẹ jọ ó ní kankan tí mo gbọ́ láàárọ̀ yìí nínú ìròyìn ní Ondo state àwọn Fúlàní èké wọ́n tún ti ṣàkọlù síbì kan ní òní àkókò ibùdó gan àwọn olórí àgbẹ̀ ọ̀kan jáde tó pariwo pé wọn ò understand irú nǹkan tó ṣẹlẹ̀ pé tó bá jẹ́ pogun pogun ti dé pé kàn bẹ̀rẹ̀ òkú because even gbogbo àwọn ààrẹ àwọn ọ̀rẹ́ wa ọ̀kánkafọ̀ àbí kí náà porúkọ ẹ̀ gbogbo wọn dúró sí ẹ̀wọ̀n lanú lẹ̀ tí fúlàní fẹ́ pa yorùbá tán ṣé òdìgbà tó bá tó rìpẹ́ẹ̀tì lọ́wọ́ federal government àbí àà ní gọ́ọ̀mẹ̀ntì kankan kan ṣì ń kú fáwọn tù yìí wọn ò tó kankan lẹ́gbẹ̀ẹ́ yorùbá àmọ́ kan tó ń ṣẹlẹ̀ wọn ò tó kankan lẹ́gbẹ̀ẹ́ ẹ̀wọ̀n kan títù báyìí fi wá ṣe àwọn tá a tún nàìjíríà a máa máa ṣerú lórílẹ̀-èdè ẹ ẹ Dubai Dubai Dubai nǹkan tá a ní Nàìjíríà Dubai ò ní because wọ́n ní gọ́ọ̀mẹ̀ntì tó dáa wọ́n mọ bó ṣe manage nǹkan tí Dubai nílẹ̀ ní à sà ẹjọ́ òkè ẹ tún sọ̀rọ̀ kan sí ní nípa ti pé kọ́ má kó oúnjẹ wá sílẹ̀ Yorùbá mú àfẹ́ oúnjẹ wọn mú ibùdó gas tó ń lọ sí lọ́tìnsìn gbogbo àwọn tágàwẹ́ kọ́ máa stọ̀ gbogbo wọn eléyìí tó bọ̀ bá ti kọ́ bọ́ọ̀sì ẹ̀ pipe ní epo ni kó burst gbogbo wọn dànù ẹ ṣe gan fà nǹkan tí mo fẹ́ sọ nìyẹn ẹ ṣe gan. ẹ ṣeun wẹ́ lágbára ọlọ́run ọlọ́run á fún wa ṣe ọlọ́run á fún wa ṣe àwa náà mọ bó ṣe ń lọ ẹ̀yin tẹ́ wà ní diaspora tẹ́ ń sọ̀rọ̀ you want to do business but this is kinní kan when you are uh, when you have a plan a business plan to you know ẹ ẹ ẹ ẹ ẹ jòkó kẹrò ó ṣé mo máa rérè ń bẹ̀ then kì í ṣe gbogbo business lèèyàn ń ṣe téèyàn á fi kọ́kọ́ sọ pé kò ń rí èrè àwọn business kan wà tí wàá ṣe tí wàá fi tẹ́ni ẹ sílẹ̀ tí wàá fi plan ara ẹ sílẹ̀ tí wàá fi build orúkọ company ẹ sílẹ̀ dìgbà tí a lè fẹ́ dáadáa tí profit á bẹ̀rẹ̀ sí ní wọlé let me tell you ráìsì wà lamẹ́ríkà yìí tẹ́ wà lamẹ́ríkà ẹ lòdù báàgì ẹ lòdù ráìsì kúnnú táǹkì wá kí lẹ̀ ń pè kíní yìí gan-an ah, ehm, kíní tẹ́ máa ń kó mọ́tò sínú ẹ̀ wá yẹn jàre ó kàn máa ma fò mí lórí ehm, cabinet àbí táǹkì àbí kí lẹ̀ ń pè ehm, kíní ẹ kó kẹ lòdù ẹ wá tẹ́ ẹ bá lè kó dé tó bá sáyè kàn jẹ́ kẹ́ kó wọ ẹ kó ẹ kó dé kíní náà ẹ kó lọ sí kékeré kútọ́nù ẹ̀yin tẹ jẹ́ leaders wa ẹ lọ ṣe meeting pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì Kútọ́nù náà ẹ ṣe meeting pẹ̀lú wọn náà jẹ́ ká máa kó nǹkan wa wọlé láti bẹ̀ náà àwọn la ní gbogbo bọ́dà yẹn jẹ́ ká gbọ́nà kan gba bọ́dà wa fún wa Fúlàní ló kún gbogbo bọ́dà wọn yẹn náà Yorùbá ò lẹ́nu bẹ́ẹ̀ àti sẹ̀mẹ̀ bọ́dà àti dírò kó gbogbo ẹ̀ láàrin náà gbogbo mọ̀ mọ̀ rí gbogbo bọ́dà wọn yẹn ni just to confirm mo dẹ̀ confirm ẹ̀ lótìtọ́ àti lódodo pé Fúlàní ló control gbogbo bọ́dà yẹn ẹ̀ dẹ̀ ń wòran ẹ jẹ́ ká ṣe nǹkan lé lórí container God bless you ẹ̀kọ́ ẹ̀kọ́ tin tomatoes rice ẹ̀kọ́ kúnú container. kẹ́kọ́ wá àgbékọ́ mọ́ ẹ̀kọ́ sí kọ̀ńténà kẹ́ máa kó bọ̀ we will buy it just temporarily dìgbà tí a lè ṣe tá a bá ti gba kíní wa tá a ti declare nation wa tá ti dá dúró there will be regulation for all those things àwa mo bá ṣe máa ṣe ètò ẹ à lè ṣoko bó ṣe tó à lè ṣe bó ṣe yẹ and I can assure you pé àwa la máa fìdí gbogbo ilẹ̀ Africa níbi tó ń lọ yìí Ọlọ́run kẹ́ nílẹ̀ náà alákùrà ní gbogbo ẹ̀ kọ̀ńténà god bless you ó kàn sá lọ lórí mi lẹ́ẹ̀kan yẹn ni so kí là ń sọ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ̀yin tẹ́ wà ní diaspora it is time for you láti ṣe ẹ jẹ́ ká di oúnjẹ wọn mú ẹ̀yin ẹ kó ẹ má lọ ṣe anything láti China mò ń tẹnu mọ́ o bó jẹ́ rice lẹ́fẹ́ kó wá ní China wọn á kó rice nylon wọn á kó wá fún yín tẹ́ ẹ jẹ́ bó jẹ́ tí ń tòmátò eléyìí tó ti tán ti mísì àwọn nǹkan míì mọ́ àti kẹ́míkà òun náà kò wá fún tẹ̀ jẹ́ but standard wà lamẹ́ríkà standard wà ní UK ó wà ní Germany ó wà ní Canada ẹ e import látọ̀ ń wá tẹ́ wá máa tà nílé wọ́n á rà á pending the time ẹ kàn ní fi interest tó pọ̀ jù sí ni ibi tó ti yẹ kẹ́ ẹ fi twenty naira sí ẹ ṣèǹjì ẹ̀ sí ten naira ẹ tún fi ọgbọ́n yẹn fi ran àwọn èèyàn ọ̀nà tẹ́yìn fi contribute tẹ́ fi participate lórí bó ṣe máa dáa nìyẹn so that ebi ò ní pa wá kú bíi ti àwọn àwọn àwọn Ìgbò nígbà yẹn àwọn ni ò múra àwọn ni ò plan ẹ̀yin tẹ́ bá lè ṣoko ṣe ẹ lọ ṣoko ẹ̀yin tẹ́ mọ́kó ṣe ẹ lọ ṣoko sí kò sí Fúlàní tó fẹ́ jẹ oko yín mọ́ wá kú ẹni bá ṣokó sí tó sì ń sọ pé fúlàní jẹ oko ẹnìyẹn ò tí ì mọ way out ni ẹ jáde kẹtọ àwọn tó bá yẹ kẹtọ lọkẹtọ wọn lọ ẹni tẹ bá lọ sọ́dọ̀ ẹ tó bá lóun fẹ́ lù yín ní jìbìtì tó fẹ́ gbà yín àwọn alálẹ̀ àbí ilẹ̀ agbóná mọ ilẹ̀ abá ẹni irú ẹni bẹ́ẹ̀ ilẹ̀ abájà so it's left for you mi ní sọjú yẹn lọ ẹ̀yin tẹ bá nídìí ilẹ̀ tí mo sọ ní Badagry tàbí l'Ondo state ẹ pè mí lẹ́yìn ètò ilẹ̀ tó jẹ́ ní òní o bóyá ẹ fẹ́ fi ṣoko ní tondo state but ti badagry yẹn ilẹ̀ tó wà fún estate school tàbí industry òun níbẹ̀ wà fún so ẹ contact wa ó dẹ̀ pọ̀ about eighty acres ló wà níbẹ̀ ẹ jẹ́ ká mọ̀ because ibẹ̀ yẹn very very close to the proposed deep sea port tó ń fẹ́ ṣe sí badagry see you god bless you ẹ bá wa lọ sí Ọmọlúkà Great TV ní YouTube kẹ́ subscribe síbẹ̀ mo fẹ́ kó wọ one thousand tó bá máa fi dọ̀la Sunday lógo ọlọ́run ẹ̀yin ti amẹ́ríkà mo kí yín ẹ̀yin ti canada ẹ̀yin ti london ẹ̀yin ti germany gbogbo yín ni mo kí gbogbo ẹ̀yin bàbá mi ìyá mi gbogbo yín ni mo kí ojú òní tì yín lágbára ọlọ́run a ní bógun lọ ogun ti dé o a wà ní bógun lọ ẹ̀yin ni kẹ́ di àmùrè kẹ́ múra yín gírí kẹ́ ṣera yín lọ́kan ojú òní tì wá god bless you ọmọlúkà lèmi jẹ́ ẹ pè mí lẹ́yìn ètò mo dẹ̀ ń sọ fún yín ànírìn tá rìn o ẹ dìde ìrànlọ́wọ́ fún wa o awareness wa ẹ worú àwọn tó ń ta tán ló ń ta nǹkan ní Ogun State tán lọ ń tó oúnjẹ wọn padà fáwọn Fúlàní awareness ni ò dọ́dọ̀ wọn tó àwa ń lọ a máa dọ́dọ̀ wọn nínú ọ̀sẹ̀ tá a fẹ́ wọ̀ yìí ẹ dìde ó kéré ó tóbi ó kéré ní sọ ní ìdáhùn ẹ dìde ẹ bèrè àkáǹtì wa kẹ́ fi nǹkan síbẹ̀ a máa lọ a lọ sensitize wọn à á pìwé fún wọn à á jẹ́ kó yé wọn ẹ̀yin tẹ́ bá fẹ́ attack ẹ máa bọ̀ ẹ wá attack torí pa ti sọ pa ń lọ sí Yewa tá pa ń sọ pa ń lọ sí Abẹ́òkúta tàbí Ogun State ẹ máa bọ̀ a lè má lọ bẹ̀ gan ojú àwa tì yín ṣùgbọ́n ikọ́ ikọ́ ọmọ ejò lẹ́sẹ̀ á débẹ̀ dandan ni á lọ adẹ́bọ̀ kò sí tẹ́ ṣe so awareness wa we will never stop and continue ni adẹ́mọ́ máa lọ káàkiri ni ẹ dìde ìrànlọ́wọ́ ojú òní tì yín àpò yín ò nígbẹ́ Ọmọlúkà lórúkọ mi God bless you thank you.